إنك ربه وما وأسبل علينا بلا بسترك وأرجمنه على قوم موسى الله الرحمن الرحيم لقد وما فعلهم إلا إيمانا وتسليما المنصرف بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل المبعوث رحمة للعالمين أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أقول لي أبرد أبو سوان الحمد لله أن ترى àlèkú ìtíràtì gẹ̀rẹ̀ fan nabi sallallahu alaihi wasallam ẹni ọba rẹ̀dà àmì láti bá máa jẹ́ kẹfún gbogbo àgbẹ̀láyé ọba rẹ̀dà ọkí ànábì ọkí àwọn sọ̀hábà ọkí gbà lódodo nínú tó ní kánà bí ọ̀sọ̀ fún àwọn tó kí àwọn kan pẹ̀lú ànábì àti nínú àtọ́ọ̀kẹ̀ pẹ̀lú ànábì jáwà mẹ́o bàbá àti yáwa mọ́yọ̀ wọ́n lẹ́m̀bì ìkẹ́o àwọn ọmọ wa àwọn ayáwa mọ́yọ̀ wọ́n lẹ́m̀bì ìkẹ́o àwọn àfáà wa amákíwa mọ́yọ̀ wọ́n lẹ́m̀bì ìkẹ́o àwọn ọ̀rẹ́ wa àwọn ànáwa mọ́yọ̀ wọ́n lẹ́m̀bì ìkẹ́o gbogbo mbí ẹni kọ̀ọ̀kan wa tí wọ́n ti bọ́ sí àlìkíyàmà ọlọ́mbà ni ṣe la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam lẹ́yìn náà tí wọ́n kọ́ wa àwọn àfá wa ni àwọn ọ̀gá wa ni tí wọ́n ṣe ìsìláàmù kúrò láyé tí wọ́n sì kọ́ wa ní dáadáa láyé iná ọba dẹ́dà bá ní gbàgbọ́ àwọn náà ṣekún sí mi fáwọn náà bá ní ti àrìjẹ̀ náà ní gbùgbé wọn àwọn ń bẹ́ ọ níwọ̀dà ní kàn sí wa èyí tí mo sì bá lẹ́nu wọn wípé àwọn àgbàlagbà ní ọ̀sọ̀ bẹ́ẹ̀ fún mi o ní ìfi wá kọ́kọ́ kí bàbá ìmáàmù wípé ọba dẹ́dà àtúbọ̀tán dáadáa ìwọ́n ní mọ́sàbà ń ṣe fún bàbá mọ́jẹ̀ kọ́rọ̀ wọ́n dàrú o jẹ́ wọ́n kú adẹ́yìn ànábì báyìí ní ti ìdùnnú àti ayọ̀ níjọ̀gbé alìkíyàmà wọ́n bí ọ àti orí dáadáa mọ́sàbà ń fún wọn sí mọ́jẹ̀ kí o mọ́jẹ̀ kí ó gbóná wọ́rọ̀ ní kẹsẹ̀ rẹ̀ lẹ́yìn tí wọ́n sọ́rọ̀ báyìí máàmù mò ń sádúà fún bàbá wa mò fásitì rú àgbà fún gbogbo ọba dẹ́dà ló gbé ń kalẹ̀ kọjẹ́ wípé ń tẹ́ bá ti ń wí o ń làwọ́ ma fi sílọ́n tààtì ma rójú rẹ̀ à èso onígbẹ̀mí sọ̀rọ̀ ẹ ma ma ṣe ni o ẹ wá dé inú àgbàlagbà ń dùn inú ọmọ kékeré ń dùn àfáàrí lè jẹ́ ọba dẹ́dà kò ní gbàtọ̀ ìlọ́rùn yìí o yọjọ́ yọ́ dẹkùn yọ́ bà yọnu sí mi àgbà ní ìlú ńlá ni tó jẹ́ wípé gbogbo ń tàn gbé kí nù kéwù kéwù wò ń bẹ ń bẹ sí èsì kéèké ń bẹ pápá kọ́nà bí bá bú kéwù òkú ònú kéwù mi kí lọ fẹ́ kún bẹ́mẹ̀ àti tó padà sí gálì bàtàzà a a fún má ti jẹ́ yìí náà máa bihaki la haula wala quwwata illa billah bàbá àgbà ìmáàmù níjòkó àwọn ẹwà mbẹ̀lẹ́gbẹ̀yìn àwọn tó wá jí àfáàfẹ́ mi ọlọ́njẹ́ jari pẹ́ o mẹ́jọrọ yọ dáró mẹ́jẹ ẹ̀sẹ̀ o ẹ̀yìn náà túrí atáṣọ lọ́pọ̀ pé à ọ̀kan o na walé lẹ́nà lọ́nà tó láti bàdẹ̀ ẹ̀sùn gbà mọ́ra na o ni o kò ní dáàrù mọ́ ìlọ́wọ́ ah. àwa pọ̀ bá wọn mọ́ sọ tí bá ti dé lè kí ẹwà bàbá kọ́ mi sáájú gbogbo ẹ̀yin tẹ́ wà lè kí lónìí o ọmọ kí ó jọ ní wá lọ́dọ̀ bàbá kúrángà ṣùgbẹ́ mi kí ó sáájú ní lọ́dọ̀ bàbá kúrángà o bàbá ẹni sáàrẹ o bí manasiki bá fẹ́ fi àfẹ́ẹ̀sì ti fi rẹ̀ lẹ́fọ́lọ́n tọ́já akọmọ́nkí wọ́n ma wá tí bá ti ń se tí ọ bí wọn àfáà ẹlọ tún bá wọn ọlọ́njọ́

wọ́n mú lọ fíìdì lọ sí jẹ̀kú aláré ẹyẹ lọ fọ́mí èyí tẹ́ pẹ́ dé ọlọ́run ní kí ní ọ̀gá mi ọ̀gá mi ẹ̀mí tẹ́sì ọ̀rọ̀ yóò ní ìgbò ẹ̀ ó sì kò fáwọn ìtàkùn sàpò òbí tọ́jà lọ́bàá wọn ọ̀gá ìbá mọ̀ mí ó kó ní òkúdé lẹ́nu àti ilé àtò rọ̀ṣímọ̀ wọn lọ tí wọ́n dálẹ̀ mo dá nílùú jẹ́ni wọn wá ọlọ́run ní kí wọ́n sọ wọn mọ́ ẹni sáà ń sọ̀rọ̀ rẹ̀ tó bá jáde lọ mọ́ wá wò pé sí kìí ilé tẹ́lẹ̀ ìdí ẹ̀yìn wá wò tí wọ́n bá ń sẹ́ ẹnìkan tó ti wá mọ́ ọwá ń kọjá rẹ̀ Ikùn mi kún fún wàtí

ìlú rẹ̀ wá sọ ápọ̀ ah ní bí ṣẹ́bí lẹ̀dí sí mafàríkì ọba tó sí láàrẹ̀ ó ní ewu rẹ̀ lórí mi tẹ́ bá tún wo ewu ti bẹ lórí mi ìjúwe wípé ìmọ̀ oní tí ìwúlò fẹ́ àfi tí ayé bá kún tọ́mẹ́ kí ó bà sọ́rọ̀ tí ó yóò náà tí ó yá wà náà àwọn tí èjìnà àgbàlagbà ó sì fẹ́ ṣe wà látó ní ìdúró jèrè rẹ̀. Afá ni mo rí àwọn nǹkan tí máa ń mú yàn rántí pé ilé ìráyé wá. Irú nǹkan yìí máa tẹ́ ń bá mi. Èèyàn náà bá ń bẹ̀rù. Èèyàn máa wá wo àwọn èèyàn ńláńláńlá tẹ bá wá ń dí àyè wọn nígbà wọn bàtí máa káwọ̀ lọ ọmọ lọ́wọ́. Gbogbo téèyàn máa dálẹ̀ pátápátá láyé. nítorí pé ọlọ́run tóbi ìntẹ́ dálẹ̀ yọ́ ma mí ṣùgbára inú òtù máa gba mímí kújú bà ní nǹkan bẹ́m̀bẹ̀ lọ gbogbo ẹ̀ tó bá ní nǹkan ọlọ́run gbogbo tí ìrìn ọjẹ́ gbogbo tí ìrìn ọjẹ́ ọba dẹ́dà ní júwe wípé èmi ni mọ̀ ń kọ́ntró kìí sẹ́ni ẹni kọ́ntró ṣùgbọ́n tọ́lọ ń bá ti sọrí ẹni kọ̀ọ̀kan nǹkan yẹ ẹ̀rì yọ máa mí tí mímí yọ máa jákè tó ní nǹkan gangan bá ń bẹ̀m̀bẹ̀ àwọn àgbàlagbà wọ́n ní olókolòkó fẹ́ rí mọ́ wọ́n súnmọ́ dr mímí kó pè kí ní parí ọ̀rọ̀ wọ́n ló ọ̀fà lágbàtí ta ló kó fẹ́ rí tọwọ́ ayẹyọ tó jẹ́ pé kò sí ọ̀run tí ó wà jẹ́ pé yóò tó ti inú gán ti tó àfá àti wa wákàtí ń kí a sì rí pé kò sí bẹ́ wákàtí wọn maka Nigeria ni àwa anábì ń gbà tí ń bẹ̀lá Madina ló ń wà ìrí bí 5 hours kìníkà pẹ̀lọ́kọ́ o ní sí maka àwọn tàbí ọ̀wádé lérí nígbà ń kìrè oṣù méjì àti kẹkẹ ní ọ̀fin rìn nígbà yà nàbí torí àkùnrin so kò sí ẹ̀lùrẹ́lù kàkẹ́ tí ó tó ti ànẹ́bì iná àlọ́fà tó lọ ń fi sọ wípé tọ́ọ̀bá ti sí ma in tọ́ wáyé wá ṣe gbogbo ẹ̀ ń bọ́ tún ní ma yọnú sí tó ń tó sì máa dá sí kọ̀tẹ́ tọ́lọ̀ bẹ́ẹ̀ fún àti ànẹ́bì ànàbí rẹ̀ káwó ṣùgbọ́n bá dẹ́dà ó má nàbí ipò mẹ́ ìmú ànàbí ipò mẹ́ àti òwe ní pàápẹ́ nìkọ̀ọ̀kan wa ìní tí kúrò ẹ̀fà nẹ́fàfàlá òwe ńlá ni bàbá wa kan bẹ àwọn ti kú ìmà wọn ṣùgbọ́n bàbá wa tọ́jú ọmọ fún bàbá wọn àwọn ní ọ́sọ̀rọ̀ ìsinmi fúnra wọ́n nígbà tí bàbá àwọn pé 180 wọ́n wá pè àwọn ipò lágbájá egun mímọ̀ lè ṣùkọ́ ọmọjọ́ bí ẹn pé ń kù máa wọ́n nígbà ní ẹkùn wọ́n ní sí ń sìnkú báyìí wọ́n ní ẹkùn wọ́n ní àbáníà ṣe é mọ̀ pé wọ́n sì ní babaláwo bàbá fún àwọn ní àbá mi ṣé mọ̀ wípé àwọn tó ẹkẹ́ fi ṣe àbìkán ilẹ̀ ti sàkọ̀bí ọlọ́run tẹ́kẹ́ dúó tí à káfilé gbẹ́ni bàbá ní òṣì wà rí sọ ṣùgbọ́n kó alótù tí ó kò máa tọ́jú yìí wọ́n bà tún máa forí gorí ẹ̀rẹ́kùn sí ìbẹ̀yẹ̀ tún máa bò mí o rẹ̀ àà alẹ́gbùrù tí a ní kẹwàá ọba dẹ́dà ọba ìmọ̀ tẹ́ta ẹ̀rí àwọn èèyàn kan ọlọ́ndá

عالما ولو أن أحدا يرجو من الموت ظالما فسام المنايا قد أصاب محمدا سالما ìbọ́bẹ̀ ìwọ̀n náà bí fún ó ń kálukú kọ́ máa palẹ̀mọ́ pẹ̀kó tó di pé kú ìhóde kí làwà ṣe ìntẹ́là jí mọ́rùjánì ṣe làwà ń sọ ìláyé kò kú ṣẹ̀jú márùn-ún tẹ́yàn fi ṣe ṣùgbọ́n bí tẹ́yàn ṣe sí ọgbọ́ sáyé ìyọ̀nú ń bẹ̀ ìyọ̀nú wá ń bí àdúrà àdúrà wá ń apáǹkẹ́kọ̀ ọlọ́run ọkẹwà ìnà àádìl umma umma tún mọ̀rọ̀ fún umma ẹ̀yí mùsùlùmí ìjọ tọ́lọ̀wọ́ kẹ̀lẹ́ lẹ́yìn tá ọ̀jẹ̀ iláyé ìyòníjẹ́ lálìkì àmà ṣùgbọ́n ẹ̀rí pọ̀jú láyé ẹwọ ìjẹ́ ti sọ́ọ̀lẹ̀ fún wa pàpàpàpànúwa ẹwùjọ́ ti ń pa falasín àti ìrìkẹ́tẹ̀ wà tún lè fi pé àwọn jí ìsírẹ́lì gẹ́gẹ́ pàyàpàyà nígbàtí tòtò wọ́n mú mídíà wọ́n dorí ẹ̀kọ́dò wàzàlájìlù ẹ̀ṣẹ̀ tí wọ́n tẹ̀lẹ̀ káàkiri ṣùgbọ́n bí ẹ̀yẹn ni ọlọ́run bá pọ̀ sí jù ìbẹ̀rẹ̀ tó tẹ̀lẹ̀ olùbúrẹ́tẹ̀lẹ̀ àdáhàn nílé òjọpọ̀ lówó sílẹ̀ wọ́n wá máa pe jámù ẹ̀ ní bàlábílù àwọ́mbọ̀ padà ọlọ́run pè fún ní mùsíbà wà láìbò tèrí kéèyàn bá wá dẹrù lẹ́tàn kí ni tó kù lójú dọ́kùnrin dákùn pọ̀ fẹ́kàwọn èèyàn gbọmí èmi òkú ọ̀lẹ́yìn o ní ẹlẹ́gbọ́n tàǹtẹ́ ìfẹ̀kẹ́ yóò pọ̀ bàjẹ́ ní náà nínú kẹtọ́lọ̀ ń tẹbánù islami kò ní bí ẹni kẹkẹlẹ́yìn rẹ̀ kẹkọ́lọ̀ ń bí ẹlẹ́yìn wà ní kọ̀tẹ̀ndẹ́wọ̀dẹ̀ náà ẹwà sọfẹ́ ń bá ń pariwo ẹ̀yìn òkú ẹ̀sọ pé yí òkú kò ní bí ẹ̀yìn òkú ojú alààyè ni o àwa ni wọ́n bí ìtumẹ̀ ojú tí a nílẹ̀ ẹ̀yìn òkú kú òsù ní ìgbókù lẹ́yìn rẹ̀ a jẹ́ pé ẹ̀yìn òkú ojú tani tó kù sí ọmọ dáhùn kan yòókù gbókù sí kún bó ṣe kó jọ oníwóbi níyàn ṣùgbọ́n ìtẹ́ ẹ̀ náà kò sí wà láàdádì ní ọmọdé ṣe rí àárá o ìwọ náà ti jogún láti mo ti dáhùn àwọn nǹkan wá mẹ́rin ìsìlámù tààfí ilẹ̀ ìyàwó yẹn di opó kò sì tún di ogbó yóò fọmọ ẹlẹ̀ àwọn ọmọ yẹn jọ ọmọ òrukàn wọ́n ìtò sọ ọmọ òrukàn àwapọ̀ arúmẹ́là tí ń bá pèyàn ní arúmẹ́là jẹ́mù rẹ̀ mọ́wá ní àrọ́ mílù wọ́n mú láti di ìrìmẹ́là tàbí ìrìmẹ́lù tí nǹkan bá tán máa yàn lọ́wọ́ níbi tọ́jẹ́ pẹ́tọ́ bá tán ọlọ́mọ mọ́fẹ́ túnyàn láti rí ni wọ́n ni arúmọ̀lá fúlánà wọ́n wá sábà máa lò fún àti ọba ń ṣe rìn àjò ìdáfà ní àzáàdò homi in tí ń mú lọ tẹ́ẹ̀fì tètè ń pa tó bá sẹ́kì ò sí ìdèbí tí ń lọ wọ́n ni arúmọ̀lá lẹ́kọ́ọ̀ àwọn èèyàn ha ọkọ rẹ̀ ó kú ó fi sáyé lọ gbogbo obìnrin tó bá rí bẹ́ẹ̀ fún yóò máa jẹ́ opó níjọ́wó ní tàríkì wà fáàtì jẹ́wújí ha lọ́jọ́ tọ́kọ ti kú lẹ́yìn sàbí tàríkì dáfúnì yìí wà láàbí tàríkì ìdìláàbì yàbí wà fáàtì jẹ́wújí ha kèése tó tóbìnrin bá tó gbọ́kọ́kọ́ òun kú ilódopó tàbí tó

tó bá gbé bí oṣù mẹ́sàn mẹ́sàn àbọ̀ nígbàtí oṣù mẹ́wàá àdíjọ́ mẹ́ta lọba gbé ti ẹ̀dùn nù ẹgbẹ́ ìjó lóyún ìjọba tó bí manú rẹ̀ èlò pú òní òpó ṣe wọ́n gbogbo àwọn àyùn òpó ló kọ wọn tó bí ọ̀bà wá jẹ́ wípé oyún bẹ́nu ti ẹ̀ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá èlò wọn lò gbogbo obìnrin pátá olówó kò lówó ọmọ ìṣẹ́ ni ó àgbàlagbà ni ó tẹ́gẹ́ ni ó

bí sábàbí wà fáàtì zẹ́wùdíà lẹ́yìn ìgbà tó ṣe oṣù mẹ́rin àti ọmọ̀wọ̀n aláìní ni kò sì rí màrí kò sì ní òpó ni lọ́bá rí màrí lẹ́yìn ìgbà náà pẹ̀lọ́kọ mi kìí sopó mọ́ kọ wà rí màrí pẹ̀lọ́kọ mi ṣùgbọ́n bí ọlọ́run kẹjẹ́ nígbà ọkọ gan pèlẹ̀ ń bẹ láyé

gbogbo be tí fún ọkọ bá sọ́dọ̀ lòsì lẹ́yìn ìgbà tó ti lóṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá tọ́lọ ní ó lòtà tí fún ọkọ sọ́dọ̀ lòsì tí ó sì rí màrí òpó ní ọmọ ẹjẹ́ lọ tí è jáde láyé wọ́n wá ní àti dáadáa sí wa sáàtí obi tí è sopó tí è ṣe kò sóbi tí ò ní sopó obi tí è ṣe òpó obi tó jẹ́ ìyàwó èèyàn kọ́dà téèyàn bá ẹ inú mi dùn wípé bàbá òfásíwù ti hàn kọ́ wá ń kéwú wọ́n sàdúrà pé ẹ̀ tó ní tókè mọ́ èyí a máa kéwú ìjọ́ ìtókè ó ké ń gbà mí wọ́n ni tó gbogbo tí a ń kọ yìí kọkúkọ ni o tó ókè olóòkè ọ́sẹ̀wà bẹ̀rẹ̀ rẹ̀ kí ó fẹ́ báyìí mọ́mọ́ lọ́wọ́ ní gbára lọ́wọ́ yóò oyò kíà wọ́n wá ní àṣà ní àwọn obìnrin báwọn jẹ́mọ́ ẹjọ́ mẹ́wàá yìí ká dúnímọ̀ fún wa ṣe bẹ́rẹ̀ sì ń ṣe sọ́nù láàbàjókù lálálàáfà níjọ́ òkùnkú ìjọ ńláwọ́ ma sọ pé ẹ̀fọ́ sáàtùn lẹ́ àwọn àmọ́mù kan ti wà ní ìsìn ẹ́ẹ̀fẹ́ owó inú ẹ́ńbílóòpù ni kí wọ́n tó kú òlé wọ́n ni owó ìgbé bàbà dìde láti wá kírù tó kùlá tí wọ́n wá tún kírù tán wọ́n sì tẹ̀wà gba owó yọ́ wá lówó tí wọ́n máa gbà ní gbangba àwọn aláàjí owó ni kókó owó 50,000 rẹ̀ wọ́n náà fi faná sínú sàárè bàbá aláàjì wa ẹ̀mí ọlá wọ́n ní 100,000 àwọn fíra fóòmù fáwọn sórí ẹni sínú sàárè àwọn aláàjì wa bí ó kú wọ́n lówó 200,000 àwọn fíra fánù sínú sàárè bàbá yìí kọwa jó ń sólà torí ẹlẹ́mọ́ sí gbà mí àwọn aláàjì wa wọ́n bá ti rí arí wọ́n náà mú 1 million àwọn sólà ní wọ́n wà ní gbogbo ọgbà sínú sàárè bàbá yìí àwọn aláìsí wà gbà nítàlẹ̀ ọjà wọ́n ní èsì méjì tí ìlò dé torí ọ̀nà ọ̀pọ̀ ẹ̀rọ tí ọmọ tí wọ́n bá ló jẹ gbèsè àníbì ní tó àníbì ní ta ní ọ̀sán nínú àwọn ará ilé àbí òun ọdún àṣàbí àdìbí náà máa sángbà mi jẹ́ àmì àdíkà dé pọ̀tàdàrà àmsọ̀rí rọ́bí rafẹ̀rọ̀dọ̀ ó sì ọlọ́run wà lọ́dì kan jọ́kàbẹ́ ó bèèrè pé sókùn ìjẹgùsí wọ́n lọ jẹgùsí só ní tí ìsára wọ́n ní òsí ẹbí ní kọ́ wọ́n ni ẹgbẹ́ akaná gbogbo náà rí ah ẹyí sàbẹ́ ah kálukú ń fọwọ́ rárá ní òsì wà lólọ́ àdébí bá pẹ́yìndà ọmọ wọn pé sọ́lú aláṣọ̀rọ̀ sí kíkọ́ mu àdébí ni ẹ máa kí òun fẹ́ yàn la ah ẹ̀rù wọn bá àbúkọ̀ tádà pé ah hospitality lálẹ́ lẹ́yìn ẹni tó mẹ́rin sílàyé ọmọ níbi ìjọba ìlàmá kí ni tó alẹ́ fẹ́ lẹ́yìn à ìgbì ọrùn ọba ni ya Rasulullah sọ́lì àlẹ́yìn wà àlẹ́yàdẹ́ inú àríbí bá ní kírùn sílá mo gbígbé tè sọ́rùn àríbí wá fẹ́ jẹ́ àbúkọ̀tẹ́rẹ̀ ògbésọ́rùn olóògbésọ́rùn àbúkọ̀tẹ́rẹ̀ ògbésọ́rùn olóògbésọ́rùn ní ẹbá tó kámbẹ̀ àmì bá kírùn sílá bó ṣe rí jọ́kèdì àníbí bá rí àbúkọ̀tẹ́rẹ̀ bó wà ní agbára ṣe bọ́ wà nà lòkú wọ́n jí ọkọ̀ mẹ́ fún ní bọ́ọ̀lẹ̀ ń bẹ̀rẹ̀ Nàìjíríà náà ìyẹn primary school tí ó ṣẹ́rí àwàjọ jáde aṣíwájú láti fò yí lórí ni ó ní èsì ẹ̀rí jọmọ́ ẹjọ́ Islam ní ẹjẹ́ àti bára wa lò ẹjọ́ Islam bára wa lò ní kágbàlagbà tó ti gbígbà bí méje kọmọdà búburú ápò lọ ọmọ ẹjẹ́ yálò ọlá mọ́sálásí tẹ́sì lórí wọ́n sàmọ̀bọ̀ jẹ́mẹ̀ kí ni gúgúrú ṣẹ́rọ lẹ́yìn náà wà fún àwọn àtínú lè rẹ̀ inú ó pè é dada kẹsẹ́kù ọpọ́ ọwọ́n tánàbí sọ ó sọ́rọ̀ ní àsáárí ọmọ padà kalẹ̀kọ́ ìmì lẹ́ìlà wà sọ ìmì nàárọ̀ láti ẹ̀sí tó ní ìyà tàbí káàkì wé ábìdù tí gbogbo àtìkòsí náà kọ̀tàkẹ́ sí gbogbo òru se nẹ́fílà fọ́lọ́n tí sì mẹ́ gbogbo ọ̀sán rẹ̀ gbáwẹ̀ fọ́lọ́n ọba dẹ́dà jẹmọ́ ẹwàjí amúlú ẹjọ́ kò sóńtàn tàbí ìbá ti ṣe nǹkan kankan kọ̀tẹ́ tó lè sé bí rẹ̀ nú wa bèlè ọlọ́run lára rẹ̀ obìnrin kò sí wọ́n ma rọ̀ hábà wọ́n tó gbàlẹ̀ kìyàmá wípé salamun alaykum wọ́n ma fi ń yankan sí bí máa bá ń fásirù a ní ẹni tí ó tẹ́ àrífàsílámù

bẹ́ẹ̀ sì ní jọ́ ti àwọn fẹ́ kún àwọn fẹ́ alùsàfilám èyí tó ń sọ fún ànàbí ni pé sí mo sì lè rẹ̀ tí ó mọ̀ sí bí àbùsárámá ànàbí ni mo sì dáma ìpọ̀ máa ma mi ó sí ọlọ́run tí wẹ̀ kí ó wẹ̀ ọyẹ́ kẹ́kẹ́rẹ́ ẹwà máa wìmọ́ lọ́n dápẹ́ nìkan fẹ́ wọn náà kájà pọ̀ máa púpọ̀ wa ọmọ tí mò ń kó kí kò sí wádà nígbà tó mú pódè gífẹ́ẹ̀dì lọ́mọ yìí ọmọ bàbá tí wọ́n fẹ́nà ọlọ́run sàánú náà ṣùgbọ́n nǹkan jù nǹkan lọ nígbà wọ́n pariwo lẹ́gbù báyìí ee délẹ̀ ìlọ́mà tí wọ́n wá gbé fẹ́ bàbá ọmọ tí bàbá ee mẹ́fà bí bí méjì mẹ́ta nígbà ọ̀yá wọ́n tún lè dámbù ọmọ tí wọ́n gbé wá fẹ́ bàbá ọgbà 350 ọmọ ìwà wá gangan ọgbà 290 bàbá ìwà mọ̀ sí ìsìrì títí wá ní ọ̀gá ọ̀rẹ́ mi slọ́ọ̀tì kan lè mílẹ̀ lọ́dún ìfún mẹ́sìn ìwọ mo sì lè fún ṣùgbọ́n àwẹ̀lẹ́wẹ̀lẹ́ dọ́gbọ̀ rẹ̀ tún tó túnmọ̀ pé dáṣẹ́ náà rọ́ ayé kí wọ́n lè yàn sí nǹkan lẹ́fọ̀ bàbá níyàwó méjì ìyàlé ó bí mẹ́yọ kan ìyàwó èdí kankan ìyàlé ti wá dàgbà kò lè bí mamá ó sì bí mamá kan ààrẹ wá débọ́ mẹ́ wọ́n wá lára ọmọ ìhọ́yà kúrópọ̀n bàbá rẹ̀ méjèèjì wọ́n ìbá sàgbó ẹ jẹ́ kí jẹ́mọ́ tí èdè àlìkì àmà

ọmọ ìgbà tọ́jú ọmọ ìgbà lójú àánú oná ọmọ sọ́tẹ̀ náà tí è dàjíkàmà ó ń kàlùkú ọmọ roko sọ́dọ̀ ara rẹ̀ àdẹ́dùgbà ń bẹ́ ọyẹ kẹ́kẹ́ sọ́rọ̀ wá tọ̀rọ̀ bí wọ́n sọ́rọ̀ àmàrí jẹ́mọ́ ẹjẹ́ àti dada sópó awálà láǹfààní rẹ̀ ọba tó kọ mú lùkà sẹ́rí yẹ̀tímù yẹ̀tímù tí a máa ń wù wọ́n mú láti bí yútúmà yútúmà ní gọ́flà kéèyàn mọ́fà lọ sí bí nǹkan ibẹ̀ ìyẹn ti múlẹ̀ tí ó ẹ̀rí wípé tí èyàn bá lọ́mọ òrukàn lọ́dọ̀ tí lọ́dún kọ̀ láti ah, eh, eh, eh, Salman nǹkan subhanallah kéèsí pẹ́ ìjẹ́ lọ́mọ̀ sí o ṣùgbọ́n gọ́fìnà yóò mú í ah, bàbá in tó jáde láre èèyàn ọ yàtọ̀ sí lábàtíkẹ́ ọlọ́lọ́sàyébẹ̀ mm. ẹ̀jẹ̀ àtomi

ẹni ọlọ́run fẹ́ tọ́jú níbẹ̀ àwọn àfá àwà ọ̀dàlẹ́rìn wọ́n ní àlàámún níṣà òòyẹ̀ tí mẹ́rin àwọn tí wọ́n jẹ́ kààyé tọ́jẹ́ wípé wọ́n ò sì dàgbà lẹ́ni tó ní bàbá wọ́n ò ọmọ náà sí bí màá lìkì wọ́n jẹ́ tukù wọ́n ní àwọn àbúrò rọrọ̀ bàbáláde ìsinmi wọ́n láàká nínú tẹ̀mí ayé tó sì jẹ́ wípé ẹ̀mú ìmọ̀ Bukhari ọ̀dà nínú àwọn ọmọdé àbúwà mẹ́rẹ̀ẹ̀rin ẹni ó kán bẹ̀ kátàlìgì ti àbáwọn Imam Malik ọmọ orúkà ní Shafi ọmọ orúkà ní Imam Ahmed ọmọ orúkà ní nítorí kíni nítorí wípé àwọn àgbàlagbà wọ́n níbi ẹ̀

man mata waliduhu wa huwa duna sinni libulugi babare kisisi balaga kìsì sí ati babasi ya ni aloko bàbá àsìyà ní àlọ́pọ̀ ń tó lánàá bí àwọn àyíwò tó nípò ní ọmọ orúkà jẹ́máà tí tó bá ti bàlágà ó kú lọ́mọ òrukàn ṣùgbọ́n kó tó rí pé yọ́ bàlágà ìṣẹ̀mí rẹ̀ bóòlà àti nira láre tó fi jẹ́ wípé tọ́bẹ̀ dàgbà láì lẹ́kọ̀ọ́ ọdẹ ìrùsàwùjọ ọkùnrin tó bá wájú ní mọ́ ó bí ò ní ikú ọlọ́mọ òrukàn tọ́bá bàlágà jù ọmọ oòrùn kan àwambọ̀ nínú àdírí sálmùn sára sáàìdì ó ṣọ́lọ́ ma dápọ̀ àríkàbí òrẹ́rọ̀ ana wà kábìlì yẹ̀tí kààtẹ́ ní fi janna èmi àti ẹni tí ibá ń tọ́jú ọmọrùkan bá ṣe láti jẹ̀mẹ́rẹ̀ ṣùgbọ́n nínú àdírí sálmùn sára sáàìdì ó ṣọ́lọ́ ni ẹ ń bá ń tọ́jú ọmọ èmi àti ẹ̀ bá ṣe láti jẹ̀mẹ́rẹ̀ anábì wá sí ọwọ́ sàbábà àti wúsọ́ ọpapọ̀ báyìí fún ma fárọ̀ jàbà ìnáwùmá nígbà ọpapọ̀ ọwọ́ ara sí báyìí láàrin méjèèjì wípé èmi àti ẹ̀ àṣẹ́tùmẹ̀ ni pé àdúgbò mi ni ó gbè ládìjẹ̀ náà kìí tẹnú olè mi ò torí nǹkan ju nǹkan lọ Àwọn hmm. ah, ìṣẹ́ ń gbébà rẹ̀ ilẹ̀ ìdínà

omi ń jáde lójú rẹ̀ jẹ̀máà àrí o àrí o wà ní omi jáde lójú rẹ̀ gbogbo nǹkan lè fún ó sì máa jẹ́ ọmọ nífìmọ̀ òdì fún kọ́dà kọ̀mọ́sì lẹ́mìí rẹ̀ ṣẹ̀tọ́n ti rẹ́dì láti bá ọpọlú ẹ̀jẹ́ fún yí oúnjẹ jẹ́ mẹ́rin ṣùgbọ́n àtàkì tẹ́lẹ̀ annabi sallallahu alaihi wasallama nígbàgbà ìkìyàmà ọ̀nà ní ìrì gbogbo ẹni tí wọ́n gbàtọ̀ lọ́mọ̀bọ̀ gbogbo ẹni tọ́jọ́ ma òkè tí wọ́n tọ́ tọ́jọ́ wípé kìsí àbáṣù wọ́n gbàtọ̀ ni ànàbí ìtún ni àmì ìrùn wọn kí wọ́n tún yege ní wọ́n fi máa pè ní ọ̀họ́irù limakifulina ànàbí ìjẹ́rẹ̀ gbogbo ẹni tí wọ́n gbàtọ̀ láyé tí wọ́n wáyé wéere táa tún lọ ga wọn ìrì ànàbí ìrìn sọ́lọ́mà àfẹ́lámà ẹ̀wájá ọ̀sínú àdífì أبي هريرة وسلم صلى الله عليه وسلم مسلم مع أحمد حين قالوا من خصام جمعا قل يا رسول الله شكر صلى الله عليه وسلم قسوة قلبه قل يا النبي إن ليك كتور يمين لي تنبان تمين بان من كربوين تبعي قسان دول بمتي مسي èmi lọ tẹ̀mẹ̀lẹ̀ èmi lọ tẹ̀mẹ̀lẹ̀ pẹ̀lú ògbọ́lọ́wọ́ ọ̀dà lápákì látọwọ́ ọlọ́gbà tó gbà tó dápam bẹ́ẹ̀ rẹ̀ èmi èmi lórí fí báyìí ọkàbàmà rẹ̀ olóòwò rí pọ́ntọ̀ kàbàmà ọdẹ́ mi òun lè pín tí mo wà ní mìíràn ṣe tẹ́mì ní èrò mìíràn fẹ́ bọ̀ wà jẹ́nà ìskínà ibi títún bẹ́ẹ̀nà kọ́mọ̀kẹ́ lójú èèyàn ọ̀rọ̀rọ̀ gbogbo ọmọ máa ń nífẹ̀ẹ́ tí ó tó ẹ̀ẹ́rì fọ́lọ̀wọ̀n ní gbọ́lá lọ́wọ́ ẹ̀ subhanahu wa ta'ala ọlọ́rọ̀ ìgbàra ọmọ ìyàlá ìní ó ní àwọn mìskínà zama àbí aláìní zama tọrọba ẹn tí è tó gbogbo sẹ̀mí rẹ̀ kejì náà tẹ́ pẹ̀ bẹ̀ẹ̀dẹ́lẹ̀ ẹ̀lẹ́bága bẹ̀ẹ̀dẹ́lẹ̀ ara rẹ̀ ẹ̀lẹ́bágómù ah, la ilaha illallah ah, ọlọ́mọsẹ̀rẹ́ ní ìpẹ́ ọlọ́njọ́ ọlọ́ndakun ọlọ́njọ́ ọlọ́ndakun lè bú kàkàjú wípé kèèjé kéèyàn lè ṣe nǹkan torí ọlọ́run o náà tó ó ti jírí mẹ́ta sí ní fọ́gbọ́ àgbé ó sì fàgé bí 1000 tán láwọn ìgbà ah, bàbá tí ń fàgé ọ̀rọ̀ bá ní sẹ́rẹ̀sọ olóre ibi tó jókòó lórí burúkú sẹ́rẹ̀sọ olóre kẹ̀kẹ́ ní mọ́bù lọ́lé ẹni ò lè dá pé ẹyà ẹyọ oójò ló sọ máa tẹ̀lẹ̀ nítorí ọlọ́n kọrọrùn Láàrín ọdún, olóra àtọrùsí wà

ó sì ah. ọ̀lọ́ èmi ò ní mọ́nà bákírí o ilẹ̀ tí ó márùn ní tòsán mọ́dẹ̀ ibi sí mi o mọ́dẹ̀ tó gbogbo wa náà o ìgbàmẹ́ra náà ustaz wà láì irú yíwá lọ́nà lè fi rú ẹ̀sẹ̀ tí kankan àà ah. irú tàbí a ń ṣe ẹ̀kan bára lọ́dọ́ kan ìkẹyìn àwọn sára yẹ́sìn kò ṣe bẹ̀rù ọkọ̀ bẹ̀rù ọ̀rún òsìsí mẹ́lọ́dọ̀ mi kájọ fi ṣe competition káwà bẹ̀rẹ̀ dáwà káwẹ̀ tí ó wí ní kálẹ́yìn wí ní ẹ̀ mo yà tó jí lóòm ní ọlọ́run èmi náà rí ó dákun ọlọ́run dákun òsì òsì ọlọ́dákùnjọ́ ohun nígbẹ̀ bá bá obìnrin àtẹ́ẹ̀kẹ́ bíṣùsàtì sí kọ́lọ̀rì ọ̀pápọ̀ lọ yìí tó tún wá ti fádlọ́ọ̀kì mú kan ṣe ẹ̀rọ àwọn olówó tí ń lọ gbé járù èyẹn kìí sí fún wọn nífẹ̀ẹ́ wà olùsí ọ̀bọ̀ kọlu ẹ̀jẹ́ ni olówó ní shopping complex ní Toronto ń gba 25 million dollars ń bẹ̀ lọ́dọọdún nǹkan wá wálẹ̀ owó ẹ̀wà padà sí 15 million dollars ọ̀rẹ́ tí wọ́n wájọ lọ́sùn papọ̀ òun ti di so bàtà ní lọ́wọ́ pé ah, ọ̀rẹ́ ó ti kára lónìí ah, mo fẹ́ fọ̀rọ̀ kan lọ ẹwọ municipal complex kan ní Toronto ọkàn mi kẹ́ ní pé bá kí n tàbí kí n ti sùúrù wo 25 million dollars ní mẹ́wàá fún mi lọ́dọọdún mẹ́ agẹ́rẹ́sẹ̀ 50 million dollars wà lọ́dún ọ̀rẹ́ ìtẹ̀lọ́rùn èèyàn ní gbogbo tí èèyàn bá dáwọ́lẹ̀ tàbí tí èèyàn ní tọ́dún kan fi parí lórí ẹ̀kẹ́ wá kó 15,000 fún ẹ̀kẹ́ yóò dúpẹ́ ni ọ̀sọ́kọ̀ máa wò pé ṣé lọ́pọ̀ lórí ìrùn padà ìṣí mọ́lọ́wọ́ lọ jí arú inú pé ilé ọdọ̀ tí ọpọlọ mi torí pé ayé òye ẹ̀sìn wo bí ìrìn bá jọ lóṣù àwọn ọ̀tá rẹ̀ ni ó kò pàdé ọlọ́jọ́ gàrìkì àmà tí ó pè lọ́rẹ̀ pé ọlọ́run tí wọ́n fẹ́ kó fún mi láyé rẹ̀ o máa ti kọ́ ṣùgbọ́n bá lówó lọ wọ́n máa rátìrí ayé àwọn olówó máa rátìrí ayé àwọn ọmọ wá dọ́là káyìí gọ fún ni yá gbọ́n yọgbọ̀nú yọgbọ̀n lóde owó náà lè bí ọlọ́wàájọ́ èyí tó bà tí àtàwà ń bẹ̀ mẹ́jọ jẹ́ ìta ìrìn tó ń tó gbẹ̀rẹ̀ kí a máa wúrà rí kàṣí rẹ̀ owó àlàlílà tọrọdọ̀ rẹ̀ o àkówàrà mú àfẹ́yìn tí ó mùsáàrí wa gbóná àfẹ́yìn tí ó dàgbàndà lè kí a mọ́rù yẹ kí ọmọ òrukàn ẹni téèyàn sí dáadáa sí téèyàn sí irú jùlọ lọ́nà wọ́n lẹ́ni ẹ̀mí ẹ̀ bá le ẹ̀rí pé ìmọ̀ eré aláìní ìmọ̀ ń rọ ọkàn zai ìdájọ́ lọ́sùn náà ni gbogbo ẹ̀sìn lọ wè mọ́ lọ tẹ́ ẹ bá wo gbogbo kílásìsì tá a ti jọ kàríun ní náà ní pẹ́lúkù ní ẹtí mú gbogbo tí wọ́n bá sábà máa ń ṣe bí ipò kúrò kò karùn-ún wọ́n ìsábà di pòfẹ́sọ́ ní àpò kẹfà àpò keje àpò kẹjọ àpò kẹrin ọmọ ìyá ọmọ ní máa ṣe rẹ̀ ìmọ̀lọ́lọ́ ẹlùmí ọ̀rọ̀ rẹ̀ nígbà ah kí lọ wọ́n ṣe Dangote náà ló bá ti jẹ́ sílẹ̀sílẹ̀ àwọn ọmọ lòdù flowers inú ọ̀nà ah yóò máa sọ fún ọ̀rẹ́ ìpẹ́jẹ́ owó sọ́ọ̀tì ní wọ́n ṣe ó ṣe tó lè gbé ọlọ́mọ bí ọfẹ́ ló ń kálùkù sí kí èèyàn bá wá rẹ̀ ní téèyàn tó sáré jù èèyàn lọ rí téèyàn tó wá bá lẹ́yìn èèyàn èèyàn mọ̀ sí tóbi ọlọ́run ah, ah, ọba dídà àṣíwọ̀ ló pin ẹlẹ́ẹ̀kejì ọmọ òrukàn ẹ tẹ́ ẹ bá fọ́ pa lórí torí ìdùn látara yín yóò fọ àwọn nǹkan kan nà lórí rẹ̀ kò lè dàbí o ń ṣe bí ìyá kò lè dàbí ìyá o ṣùgbọ́n jẹ́mọ́ ẹ̀jọ́ ẹ má kí á jẹ́ àwọn orúkọ ma rí a wípé àwọn olóòdì èèyàn náà ní lílọ síwájú ah, kan gbogbo ìgbàlò ní èèyàn máa ń fún àfitọ́kì ìyàn bá lọ ara wọn lókún ó ń ti àgbàlagbà bá ẹwà wọ méèké náà ọkùnrin ní ìbẹ̀ ìyàwó ẹ̀ máa ń gbìjà ìdí odò kàtò wa sọmọ tí ò ní ìyà tí ò ní tàbí ẹlò ní ọkùnrin ní ìyàwó máa ń gbìjà odò tó jẹ ìpẹ́lẹ̀ ó sì lé máa bú mi o bá tó sẹ̀tì mọ́tẹ̀ bá dé padà lẹ́yìn ọdún jẹ̀mọ́ra ẹwọ mùtábà home lesson àbí homework homework sí àmà pé h-o-m-e òní owó ní ń pa wúrúwọ̀ kìíní wúrúwọ̀ kìíní ìyà ló ní sẹ́yẹ̀ ilé fọ́mọ kéèkéé ọmọ ilé tí ó ti jẹ́ fọ́mọ ṣe n tó sọ ọmọ tí ó wà ní bàbá mọ́ sí ìyà náà tó ti wá tí ó jẹ lọ ta ní ọba ṣe wúrúwọ̀ ẹ̀mìnú èmi ọ̀kàwé ó ṣùgbọ́n ó mọ̀ ṣe ó mọ̀ kìí àbí ó mọ̀ ó kìí àbí ó ìjọba ẹ̀wà mú lọ́wọ́ gbogbo ẹmà fẹ́ tọ́jú ọmọ òrukàn kọ́ mọ́ sí èrè sára ọmọ òrukàn láàrin àtọ́lọ́ rẹ̀ kó fèrè rẹ̀ sọ́dọ̀ ọlọ́ wọ́n ti yọ pọ́lìtì fóònù ayé o àkànwò pé ìta ń jẹ ìta ń bí náà pọ́lìtì sí ń fò mẹ́ àwọn èèyàn ọgbọ̀n bí ìtijọ́ ma wọ́n ń sọ fọ́ mẹ́kẹ́ wípé ṣe sùúrù bọ́ mẹ́kẹ́ rẹ̀ bá lásọ

ọmọ tẹ́ ẹ bá mú ọ̀rọ̀ tẹ́fẹ́ sí láàánú láyé lónìí yóò sì máa fàánú yẹn yóò máa pàtẹ ẹ̀rà yín lórí yóò máa pín lẹ́mìí tọ̀sán tóòrù lẹ́mìí pé ṣe bẹ́yìn lẹ̀ wá ládá lọ́jọ́ jẹmọ́ ṣe torí ẹ̀dá mi èyàn ó fẹ́ lójú ọ̀nà tí ẹ bá ṣe pé bàbá rẹ tẹ́mi àti ẹjọ́ lọ skúù tí ilé fílẹ̀ ọmọ ọ sọ yẹn tó ní ká sí dáadáa sí ká mọ̀ ẹ́ mara ẹ́ẹ̀rí ọmọ òrukàn o ní ọmọ pín ẹja àtẹran fún àmà yí kódà kọjẹ́ tó jùlọ kò ní ẹ̀tẹ́lọ́rùn àbíkọ́sọ bẹ́ o ní ọ̀pá bọ́tán tí wọ́n pé ètò ìlọ̀bá tó burú èèyàn mẹ́ tó bá mú àwọn nígbà mi sùúrù ní o àtàdúà torí pé ibi tẹ́ ń lọ èsù ọ̀fẹ́gẹ́ ẹdẹ́bẹ́ o ìgbà tí ẹ̀bá tó bàtàkì oríire

Ah, dájú mi ló kúkú òkú nánú fámílì wa O lè ṣe bẹ́ẹ̀ sí o ẹ fi sùúrù fórí ẹ̀ káwò torí wọ́n ní ṣúrúmọ̀ lọ́dọ̀ wa fa ámàlì sí ma wọn ló sọ bẹ́ wọ́n jàdákà wọ́n jàdákà yatiman mọ́ náà kátó níbẹ̀ jẹ́sàkùnlọ fẹ́ràn wọ́n ní ṣúrùmà ni àwọn ọ̀wọ̀ ọlọ́run ló sì ní tó gbogbo àlọ́run ha ni jẹ́ wọ́n rí ọ̀wọ̀ ni àwọn sì máa tọ́ wọn sọ́nà a máa tún wọn sí àwọn ká jẹ́ bó ṣe jẹ́ wípé a mọ̀ pé tọ́mọ wá bá dáa tán ókọ̀ wà ní ọjẹ́ bẹ́ẹ̀ ni ká bá náà lò bẹ́ẹ̀ rẹ̀ ni o ká bá wọn lò iṣẹ́ tàà lè wá kámàràn mọ́ kájọ̀ kádà wọn pọ̀ mẹ́ẹ̀ni wa sọ́dọ̀ ọba kọ́lù bẹ́ẹ̀tì ní mùsùlùmí tí a bá nílé eré rẹ̀ lọ́dún àwọn mùsùlùmí o ní bẹ́ẹ̀tún tí ìyẹ̀ sí mú o nílé tó jẹ́ pé ọmọ òrùka ń bẹ́ẹ̀bẹ̀ fàyú sànù ilé tí wọ́n ń ti dáadáa sí wà ṣẹ́rù bẹ́ẹ̀tì mùsùlùmí wọ́n wá ń sàìdá sí tòótọ́ àdíṣe ọ̀fẹ́sẹ̀ mọ́lẹ̀ àrẹ́bí ọ̀sọ́bà sọ̀rọ̀ wá tọ́bí wọ́sàmù aléyìí ṣùgbọ́n fúrúmà tí wọ́n ní ó ti wọnú anà wà ká ìlú yẹ̀ tí ní ọmọ òrukà ẹ ń bá ń tọ́jú wọn ẹ sì máa wù gbogbo ẹ ń bá lè bọ́ gbogbo ètò èṣù lórí ọmọ òrukà tó dúó dédé ọ̀nà èjì máa wà kọmíṣẹ́nà tó dọ̀ọba dẹ́dà tí ó kọjá expectation yàn ẹwà àwọn àwọn orúkàn tí a ní àtọ́jú yìí wọ́n ní ìbá àjọmọ̀ orúkàn tọ́kànwà tàbọ̀ jẹ́ títà kátọ́jú wọn kí wá láti tọ́jú ọmọ orúkàn ọ̀pọ̀pọ̀ kéèyàn tọ́jú ọmọ orúkàn lódìdí lódìdí òun lóbi àsúkìnà ibi tí ọmọ gbé ànáfàkọ̀ yóò jẹ yóò mú alìkàáhùn a máa bọ́ a máa náà lórí èyí tó wá pàtàkì bẹ́ àtàrí ṣe di ni kẹ́kọ̀ọ́ wà àwùjọ sọ a rí wípé ibi ọ̀rọ̀ ẹlẹ́kọ̀ọ́dé nǹkan wà ọ̀pọ̀ gbogbo orúkà yóò sọ fún ọlọ́mọdún ọjọ́rí primary school báyìí yóò ti jẹ́nu pọ̀ṣẹ́ ọmọ tí ẹ̀ ma lọ sú yóò ma lọ lé tí ó náà yóò mọ̀ lọ́wọ́n wo ìjọba tí ó ṣe ní mọ́ lóṣẹ́ o láyé ìkálífù lọ́wọ́ nọ́sán ilẹ̀ òṣà sẹ́yìn sọ́rọ̀ ìlú ọmọ tí ẹ̀ jẹ́mà ẹjẹ́ àdáhùn orúkà pọ̀ ẹwà ajé ká máa wo tọba dẹ́dà tí ó fún wa padà ní ti dáadáa ẹwà jọ gbogbo ẹ ń bá ń dáadáa yóò rí ètè èṣù amòrú kan bẹ̀ sáà ń ọgbà a ojú ọkùnrin rí láwọn òbí kan bá tara wọn jọ wọn lọ́rọ̀ wà pítí sí òrìl nígbàtí àti jóun pẹ̀lú wọn ni ó mú ṣùlẹ̀ tàbí dágbà ẹjẹ́ kí mú Zakaria náà sọ no mú jẹ̀mílẹ̀ ní alábòsí ní àfà tẹ́ẹ̀rí ọ̀rọ̀ ọmọ ìlà ní aṣọ fún ọjàrí wọ́n tí àbá kú bàbá ní ìsan wọ́n ní àwọn Saudi ni wọ́n ń gbóólẹ̀ tí wọ́n fi ń ṣàánú àwọn ọmọ ì àwa ń wò pé owó náà àṣà lórí tán so in tọ́lọ́ ń bá pé kọ́ máa ṣẹ́kù bọ́yá mi ìpá àmà béèrè ní òjí ẹ báǹkì kọ̀ báyìí pàtí bàbí sọ fún ẹ̀nà náà pé bàbá wọn ló fún ẹ̀yà wọn ráre ohun ìjọba wọn fún ìyà náà lọ́tọ̀ ọ̀kọ́tàjẹ́ kanú olóbéjì àbá lóhun kọ́kọ́ wó wọn ẹ̀bẹ̀ ìjẹ́ fẹ́ kiri àbá kọ́kọ́ wó wọn pé àbá ti wà ní ayé mi kọ́dà a ti sèmítì sèmítì ṣùgbọ́n ẹ̀mí wá ń sọ pé kọ́mọ̀ ẹ̀pẹ́ ń gbà táà ti wá béèrè bọ́yẹ̀ fún ẹ̀kí bá ní ìfipamọ́ náà ní òwúlẹ̀ jẹ́ ìná ọ̀sán kẹkẹrẹ kọ̀sáré jẹ́ gbogbo tí ń tẹ́bùkù fún náà ní iná ní ẹyọ <laughs> ọlọ́dìjọ́wò mo wò sùsùn lù ìgbórí wípé olówó kọ́kọ́ ríro olùsí olùsí gan ní ọ̀fẹ́ olówó aró ààrẹ tí ó sóre àwọ̀ ààrẹ tí wọ́n sóre fún sọ́rọ̀ ẹ̀wọ́n wá ti ṣùgbọ́n ẹmbá ń wọ́lọ́n wọ́n gbọ́dọ̀ tí fọ́lọ́n gbá mọ́n kọ̀dáàna bílá ìdìkọ̀dáàna lá ẹmbá fọ́lọ́n gbá wà yóò rí agbá àbúrábìnà ọmọ lọ mọ́n sọ̀rọ̀ yẹn tó bá ti lọ àjò tó bá dé báyìí bó ṣẹrú márùn-ún mẹ́fà méje yọ́bọ̀ kún ọ̀rọ̀ wọn kí ni wọ́n ṣe wọ́n ti gbágbì wọ́n bà máa kírun wọ́n èsì ìdè mùsùlùmí yóò bá ní ah ìwọ yóò jẹ̀rú fọ́lọ́ ó tù wá jẹ́rú fún mi ọya gbogbo ẹjọ́ wọ́n tẹ́ kí wọ́n náà ń gbàmọ́dé àdà àwọn ìṣẹ́ ọ̀gá ẹ̀dọ́mọlúwàbí lónìí kó lẹ́rú ó wà lù àjò kọba lọ́bá dé mo ti gbọ́nà náà kọba abúláì kí ọgbọ́n náà kí ní yìí ń dà ó yìí jẹ́ mùsùlùmí wọ́n kàn ń fi ilé ìgbọ́ ọ̀nà ìhóní à mọ́ni ọ̀dá àná àbìlá àlìkìá mọ̀kọ̀ ju ẹrù ayé o

ẹni ọdá pín kí lè rí wa níjọ́ tí ànábì ìṣẹ̀bẹ́yà ẹlẹ́ẹ̀kejì ìjọ́ làwọn àfáà sọ wípé wọ́n lè fàndẹ́sẹ̀ẹ̀sìn òun bá nàbí ìṣẹ́ bá wọ́n sọ̀rọ̀ jọna wípé ìjọ́nà wa fún mi ní oníkẹ́ẹ̀mọ́ ìdàjúpọ̀ kẹ́ẹ̀mọ́ pàkàrẹ̀pọ̀ mọ́lọ́wọ́ba oníkẹ́ẹ̀pẹ̀ lọ́sàn wálé ọlọ́mọ̀mọ̀ ń ṣe ṣe bí ọ̀rọ̀ ọmọ ló pòpò ọlọ́mọ òkú lọ ẹ̀ká bí ó sùn òkú ọlọ́mọ gẹ́ lọ ẹ̀kó sùn wọ́n tún máa sọ pòpò ọlọ́mọ bí ọmọ sùn ọ̀rọ̀ ọmọ náà lọ sí pòpá kó túnmọ̀ lé gẹ́gẹ́ àríkà tó gbẹ̀ lẹ́fọn albàrọ̀ ní àrẹ̀bí in tó mú wá ìsánmà ní ẹtí máa rẹ̀ lọ ọwọ́ ẹ̀dá ọba gbọ́ ọlọ́wà nàbí ó ní gbogbo tó mú wá mọ̀tẹ́lẹ̀ báyìí ọ padà sí maka ọ wà bá mẹ́dínà ọ bá aláyọ́ wọn sá padà mẹ́dínà bó ti dé mẹ́dínà láàrẹ ìdádé ààrẹ wọn lè sí díẹ̀ díẹ̀ ó wá ní ọlọ́run sọ ìmọ̀ bó mọ̀ mìíràn bá bó mọ̀ ẹ̀yẹ bí láàrin àrẹ gbogbo dúkìá mi ẹ̀dá mẹ́ta wọn bá dá mẹ́ta ó ní ẹ̀kọ́ méjì irinṣẹ́ ìpín o ti ń bẹ ikú sí ẹ̀rẹ́ ọ̀kan bẹ̀ bàǹkú fánàbí ó ní kí kọ́mọ̀ fi ṣe sí ọlọ́run ti dá wa ó sì lóṣù ọwọ́ akóṣù mẹ́ta fánàbí ọwọ́ mẹ́dínà lọ́ba papòdà àwọn ẹbí ń sì mọ̀ 2 over 3 wọ́n fi 1 over 3 pamọ́ dúkìá gbọ́ pé àlìbàrọ̀ màrú ọlọ́run tí wọ́n dọ́wọ́ kọ́dà àsọtẹ́lẹ̀ tọ́kàn sọ́yìn ẹnkan níjọ́ tí àdúgbà wọn lọ kó nǹkan wọn wá kó dé nígbàtàdà jọ ma wà wọn ẹbí wù bẹ́lẹ̀ ìbábọ̀ bàtà bláàkì sẹ́sí ọ̀tún green ni ọwọ́ tẹ̀sí ó sì bí eléyìí bá fi jíǹsì ṣe ṣòkòtò lápẹẹrẹ ní o lè pé ó sáàsọ̀ fún wọ jíǹsì àyà nàbí ìṣọ̀gbọ́n lápẹẹrẹ mọ̀ ń sọ bẹ́ẹ̀ bá wọ jíǹsì àǹkàrá ní ọwọ́ yìí tí yíó sàmọ̀ wípé ò sí hàn lára àwọn ẹbí ó ṣe ọlọ́run awó sóṣòṣòṣò ah, dáadáa ni bàrọ̀ òun fẹ́ ọlọ́run ó sì pè fún lálìkì àmà ọya pín gbogbo 1 over 3 fún fáwọn ẹbí rẹ̀ nígbò òun ó sì lára wọn sọ́rọ̀wátù rọ́bì wọ́sàlámùhù alẹ́ ìdáàkù owó alẹ́ni àkọ́kọ́ tó bẹ nǹkan mẹ́lẹ̀fọ́ lọ́n jẹmọ́ ẹ̀dẹ́ ogun wa náà ṣe o tẹ́ ká tó kú ọba dẹ́dà pinlẹ̀ yọ̀nda jẹmọ́ ẹ̀dẹ́ amúlọ téèyàn bá ń bẹ láyé olómi dúkìá rẹ̀ tó bá èyí ni gbogbo dúkìá rẹ̀ sọ́rọ̀ tí ọba ti pàyàwó àtọmọlá èyí sì lè tọ́jú bẹ́ ìyàwó lè pé kalẹ̀ mẹ́wàá lọ́kọ yín ẹ fún mi mẹ́ta ẹ̀bà ń fáwọn àmìnà mẹ́rin mẹ́ta ikú bàbá tí ó gẹ́ẹ̀ṣẹ́ ilé méjìlá lẹ́kọ́ ẹ fún mi mẹ́rin ẹ̀bà ń fáwọn àmìnà mẹ́rin ẹ̀bà méjì òkú wọ́n sá téèyàn bá ń bẹ láyé olóni dúkìá rẹ̀ téèyàn bá ti ẹkú ọlọ́run ló ní dúkìá olóòsì pínbúsí láti pé ẹ̀sìn míì ní lọ ti tí èsì ìṣò ń bàbá rẹ̀ tí èsì ìṣẹ́rú ọmọ mi kọlọ no ọmọ mi mo ní kó sòsèlú kò sòsèlú ọmọ mi fún bí èyí mo dìzó rẹ̀ ní ọmọ kò sí tọ́jọ́ ní ìsìlámù yóò jogún torí pé ìwọ̀kọ̀ ológun mọ̀ kò sí sínú tọ́rọ̀ sọ púpọ̀ ní jogún rẹ̀ ìwọ lọ ń sọ ti ẹ àìmá yẹlé lẹ́lòmí ìsì dàrú mẹ́rẹ̀ lọ lẹ́gbà tí ó sì mẹ́mà múrúkọ̀lọ̀ sí Canada kó lóṣù méjì kò fi sí masters ẹ̀ ọwọ́ akọ́kọ̀lọ̀ sí Australia lọ́dún ẹ̀gbọ́n rẹ̀ kí ó sọ́wọ́ mẹ́wàá

ká ma fi alleviate poverty ká ma empower wọn yàn bẹ́ skill acquisition so ẹ̀sẹ̀ wà farama bẹ́ ṣe ẹ ń bá wá ṣe fún rẹ̀ hey láìláìlọ́lá ẹgbẹ́ ìwé mọ̀mọ́ ẹ̀sìn wá ẹwà díkì ya àbúrò rẹ̀ tí a bá ti kú nǹkan mẹ́ta ló kù tí ó máa bá sọ́rọ̀pọ̀ járíà ìta afẹ́fà yọ́mbẹ̀ ní wípé ṣé Se èèyàn ṣe se. ìfọ́mọ́ ṣe fúnyàn sí ìṣẹ́ bá ṣe fúnyàn náà ọba ayàn apákan ni nínú èyí tí wọ́n bá ti fún ẹ̀ta bọ́mọ́ bá ti rí ṣùgbọ́n ọ̀rọ̀ kejì sí lè mí fi ń ṣe lọ́mù kọ́dà kọ̀ jẹ́ pé wọ́n ṣe fún òyàn nítorí pé ìtí wọ́n ṣe fún náà o náà ló ṣe lápẹẹrẹ akànrórin ah, alájíjámi dá ah, wọ́n ṣe dáadáa àbájókòójókòó iná labádáwó labára rẹ̀ nífẹ́sì ẹ̀rakùn gbogbo tí ó ṣe ọ̀kan náà ló ṣe alájíjámi náà ló ṣe dáadáa wọn náà ló ẹnìkan àjọ ń kíyàn ọwá jíyàn dáadáa sí wa ọlọ́run wá sọ lápùpù fún lọ́mọ tó jẹ mùsùlùmí dáadáa ọwá jẹ tó lọ fún ní ọpọlọ ó sàǹfàní fúnlé ó sàǹfàní fún àwọn arúgbó pé ẹjẹ́ akọ yunifásitì ló kọ rẹ̀ káàkiri kọlọmọmúládà rẹ̀ bá lálẹ́kẹ̀ àmà sẹ́yìn tí ọba ti á bímọ ọ̀dà pọ̀ kí mùsùlùmí ó sì bẹ́ẹ̀ fún rẹ̀ kó tó dá ìláyé ọlọ́run sí ilé ló sábàbí dáadáa fún kọjẹ́ pé dáadáa rẹ̀ yóò wúta lẹ́mí àwọn kíni o lẹ́mí àwọn èèyàn sọ́dọ́pọ̀ járíyà ni àwọn èèyàn gbọ́yé tí ẹ̀sẹ̀ fi ń rí ìdẹ̀kùn díẹ̀ díẹ̀ ní sọ̀díyà ẹ̀rìkan ń gbọ́n kọmọsáráṣí ní kíríkà ẹ̀rìkan ń gbọ́n gbẹ́kànga ní kíríkà ẹ̀rọ westwick máa fi 5 sí kọjẹ́ 40 wọ́n ní ẹ̀ǹkọmọdásà kan lọ́wọ́ afẹ́kúfin tó bá jẹ́ pé yàrá àkè bí márùn lọ́bá ká àbí mẹ́wàá wàláì ìdẹ̀kọ́ ti báyìí àwọn àfà ju tí olúwa wá ń kàn lọ ó sì bí àlàyé wọ́n gbọ́ omi tẹ́wọ́n tẹ́sì bá ń lọ táà bá ti lọ bẹ̀ ẹkún làwọn ibi tí tí wọ́n bá lágbòye tí wọ́n ti ná 40 million ní a ti gba 40,000 naira wà ní wọ́n tó wá ń jẹ́ àti ìkan bá tún lọ bẹ̀ṣẹ̀ ìtọ́n láwẹ́ lọ́wẹ́ pé wọ́n kó sí kí ni o lọ́bá bókèlì àtọ̀bẹ̀ ní bá ń ju àpò kọmọdé ẹnu ó rí sọ́rọ̀ sáájú mọ́ gbogbo ìjọ sípù ìsìnmẹ́lẹ̀ àwọn àfáàsì ni a ní orí rẹ̀ kọ̀bọ̀lẹ̀ gbogbo tó fún wa sáàlì náà kìí ṣe tiẹ̀ Ah, mẹ́ta fún wa gbogbo tó ọba fún wa jẹ́ alẹ́ máa fi ṣe ti ẹ̀ tí tí bá ń bẹ̀rẹ̀ wa lónìí nínú owó tèrù bá bẹ̀m̀bẹ̀ bá ní wà fún ìwọ̀nú rẹ̀ mọ́nà wà fún inú rẹ̀ o alájìdánù lẹ́ẹ̀kan sí bá ní o dákù bá ní gbàbọ́ wọn o ilé ẹ̀kọ́ náà mẹ́jọ parẹ́ lẹ́yìn wọn mẹ́jọ parẹ́ lẹ́yìn wọn a náà wọ́n rẹ̀ kàkẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ náà tàjókòó bí la ní àwọn àyè kọ̀ọ̀kan tọbàdẹ́dàdà lẹ́sẹ̀mí kọ̀ọ̀kan

àwọn fámílì mi lè dáun rẹ̀ bọ̀ tí ibẹ̀ náà ni àgbíyàn gbàwà tí mọ́sí tàbí kírù sí alá lè ní òfin mọ́ tí mo lè sọ ah, ọlọ́run dákùn mọ́jọ̀rọ̀ owó wíbí o yá tọ́sádùn mùsùlùmí torí àdúwà mùsùlùmí náà dẹnu tẹ́ yẹ èríkẹ̀ lọ́rọ̀ tọ́lọ̀ òjú ọmọ àwọn ẹni ọlọ́run ìwọ̀n àdánwò kan tó mẹ́ni rẹ̀ kankan má wọ́n lè mọ́pọ̀ wọ́n ti wà ní ọlọ́dàkùn bí i ṣe wọ́n náà jẹ́ ọjà wà lẹ́nu kọ̀ọ̀kan ó ti dàrú o méjì tí wọ́n dàrú bẹ́ẹ̀ ó ti fọ́júpọ̀ méjì tí wọ́n fọ́júpọ̀ ọlọ́dọ̀ o mẹ́jọ ń doyọ̀ dàrú gbá ìjọ lọ́njọ́ kíjọ mẹ́wàá jẹ́jú àrọ̀fà jẹ́mẹ́ ẹ̀dá fún ẹjá Ah, gbogbo anáà la jókòó báyìí méjì àti ájì wa ní òtẹ́lì oníkíni mo jókòó ti báyìí ní abẹ́rẹ̀ tí ẹ ṣe ń kónú pé lẹ́kòó ní ẹ ti gbé tẹ ìdarí padà báyìí gbogbo ẹmọ wò ọlọ́mọdé àṣájì ní òtẹ́lì o ọlọ́mọdé àjẹjẹ o méjì àti ájì lẹ́nu pàbàmbarì ẹ̀ mẹ́jì àti àjìnà mẹ́jì àṣáájì mẹ́jì àṣẹ́ lójú orú àwàtàwà wà ní ẹnu ọ̀bẹ̀ mẹ́jì òṣèlẹ̀ o di asọ̀dọ́láyọ̀ ọmọ ìyàwó wọ́ládà ní kẹsí rẹ̀ di ayé nílọ mọ́wàá tẹ́ lókùn ọ pẹ́ àpùrùfà rẹ̀ láti sẹ́mà òní òfún àwọn àfúgbà tẹ́lì kò lè rọ́ngì ma inú kò fáwọn bí hàkìlá haula wala quwwata illa billah